àti ìrọ̀lẹ́ náà lọ sí ọdún tó tó àtọ̀rọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́ àti ìjọba àmẹ́gbọ́n sọ́lọ́ lọ́rùn àríwọ̀ sọ́lá àtọ́nà ọba alákòlọ́ máa tàrà yóò lọ́sẹ̀ fún wa ọlọ́pàá ti ṣàlẹ́ kó ìṣẹ́ àti ìjọba àmẹ́gbọ́n àti àwọn ará yóò sọ̀rọ̀ fún hábà rẹ̀ gbogbo tí ọba tó tọ ojú pọ̀nà rẹ̀ tí ó ti dojú àkùnrin àwọn ní ìjẹjọ à ń bá àlàyé ọ̀rọ̀ ọ̀pọ̀ lórí ìṣesí àmẹ́gbọ́n Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ń béèrè ìbéèrè ẹ̀sìn ní ọwọ́ rẹ̀ báwo ni ànábì ti ń bá kó àwọn báwo ni ti ń bá wọn lò. mo ti àdúrà ní pé wà káàmù ọ̀sọ̀rọ̀ wà ní sọ̀rọ̀ wà lọ sọ́lámà yẹ́kọ̀ oṣù àlà àmà láàfà ìdà tàbí ìyẹ̀. ànábì kórìíra kéèyàn máa bẹ̀rẹ̀ nǹkan tí kò sí ẹ̀kọ́ ń nítorí àwọn ti kórìíra kéèyàn máa gígun orí kọjá ewé wàlúgbòrò wà tuntun àn àbí kéèyàn máa kọjá ọmọ àlà nípa à ń béèrè ìbéèrè ìṣesí àtàkùn sọlá wà á lọ sọlá ọlá àwọn sọhálà ó kórìíra nǹkan yìí fún wọn. ìlú wa fà á pàṣẹ báwọn níbi àdéhùn sí àtàkùn sọlá wà á lọ tó fi dé pé àwọn sọhábà فغضب رسول الله صلى الله عليه وسلم عمرو بن ثم قال للناس سألوني عما شئتم àtẹ́yìn bàtà mi bínú bàtà mi ẹ béèrè ẹyà nígbà tí ewu lẹ fẹ́ béèrè ẹ fẹ́ mọ̀ ní gbogbo ọ̀rọ̀ lónìí ọyọ ẹ̀mọ́ àbí mímí tó bá wù mí. ẹ wá ní béèrè rẹ káwé wà mí léyìn ilà àbáyá tó wọlé kù àbúkọ jẹ pé máa sàlàyé rẹ fún mi. tí inú bí ànábi sọ wà lọ àlọ sọlá àbúrò sọ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀kọ́lá àbúrò kàkó bẹ́ẹ̀ kan. wọ́n ti lọ bàbá mi ìtàkùn ìgbà níta wọn ti lọ bàbá mi rí pé nígbà tí àwọn ọmọ rẹ̀ ti ọ̀kọ̀ tán lọ́bì ọmọ àdùn tó rí bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ń lọ. bàbá rọ̀ kà ọmọ àfọwọ́ ọmọ nígbà tó rí pé wàhálà yìí bẹ̀rẹ̀ báyìí bá máa ń béèrè báyìí tó lè béèrè pé mo ní màá lọ sí máa parí ní àfàwà Umar ńlọba kúnlẹ̀ sí orí ojúkun rẹ̀ méjèèjì lọ́ba kúnlẹ̀ wàkàrà ìwà sọ̀tọ̀ rọ̀bì ìnàdìlá ìrọ̀bá wọ́n bí Islam ìlú ọbí Muhammad nàbíyà pàtàkì. ó ní wà nẹ́bí ya ìdúró tó bí ní ìsìtò ọ̀rọ̀ yìí pé àti lọ́rọ̀ ọba mi lẹ́yìn ọ̀rọ̀ àlá ni àlọ́rọ̀ ọba mi àti gbọ́ ọba àlá ni ọlọ́run wa kódà ìsìlámù ilé mi táàtì pàdé ọlọ́run kódà ìwà nẹ́bí náà ni àgbẹ̀bí sallallahu alaihi wa sallam hadith yìí ayé àwọn èèyàn kan nínú àwọn èèyàn wọ́n ń lo hadith yìí láti tẹ̀lé igbó tó tẹ́ ṣe bí ẹ sọ pé àlè ìkúnlẹ̀ nínú islam ṣèlú umaru gẹ́gẹ́gẹ́gẹ́ rèé ìlókùnlẹ̀ yìí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ǹjẹ́ ọ̀rọ̀ yẹn ǹjẹ́ ọ̀rọ̀ yẹn ní àlàáfíà bí àkọ́kọ́ kọ́lọ̀ kó bá mi kí àwọn mímọ́ ìfẹ́ ọ̀hún ọ̀hún lọ́wọ́ wọ́n ní àfọwọ́ ọmọ rọ́bì afọwọ́ ọmọ ọmọ ọ̀dọ̀ àánú ìṣẹ́jú tó ṣe yìí ìjọ ó tó ẹ̀rí tí ẹnìkan fi lọ wípé àwọn náà lè kọ́lẹ̀ wa àwọn onímọ̀ ní ara sábà wo ta kàtọ́ fún Umar ó kúnlẹ̀ ó pa ó jírọ ipò tó wà láti bá àtẹ́bí lọ́dọ̀ wà lọ́wọ́ ní ọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ọpọlọ òdíkà àfikà tó àwọn mẹ́fà ètò lọ. àwọn afáàgbà bá wọ hadithi yìí dáadáa kò sí ẹ̀rí kankan tó sọ ike àbá Umar ó kúnlẹ̀ fún ànábi ilẹ̀ tó lọ́dọ̀ wà lọ́wọ́ tó lọ́wọ́. ó dẹ́ ẹ̀rọ jẹ́ pé nínú ike ọmọ ọ̀rọ̀ kúnlẹ̀. mo mọ̀rọ̀ bá ti kẹ́ni ọba fúnlẹ̀ ṣùgbọ́n sọ́kúnlẹ̀ fún àlìnàbí yìí ni àwọn èèyàn lẹ́nu ẹni pé sábà lágbájá ó kúnlẹ̀ fún lágbájá báwo pé lágbájá ó kúnlẹ̀ lọ́dọ̀ lágbájá èyí kúrò lọ́dọ̀ lágbájá fún nǹkan mi yorùbá rẹ̀ ń gbọ́gbó yóò ó dàbí ìdábàkọ̀ nípa ó kúbò kéyà ìdájọ́ kéèyàn ó dìde láti pàdé rẹ̀. èèyàn lè fi àlùkìyà àtọ́rí náà láìpẹ́ náà ọ̀gá lẹ́kọ̀ọ́ pé a lè rí àlùkìyà ìlànà èèyàn lè dìde kó lọ pàdé rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àkọsílẹ̀ tó kúrú mẹ́ta. a rí àlùkìyà alànà èèyàn lè dìde léèyàn lérí lọ́nà wò bá a fẹ́ sílẹ̀ alẹ́kọ̀ọ́ yìí nísìnyí kí àfa ojú òkú káwọn ọmọ kí wọ́n náà rò àwọn dáná sí kìyàmù kínú alànà eré ìlànà àwọn ní alùkèyàmù lílà kéèyàn dìde fún yẹn àfa àwọn ń bọ̀ buhari àbí pẹ́sidẹ̀ntì wọ̀ wá ẹ̀yọ́ ká dìde kí ká fi pẹ́ gómìnà òní kí wọ́n fi wọlé eléyìí náà kò lẹ́tọ̀ọ́ nílẹ̀ ìkẹ́kọ̀ọ́ lẹ́tọ̀ọ́ náà ní kí ni alùkèyàmù ìlànà ìyàwó lè dìde kó lọ pàdé ọkọ rẹ̀ àbúrò lè dìde kó lọ pàdé ẹ̀gbọ́n rẹ̀ ọmọ lè dìde kó lọ pàdé bàbá rẹ̀ ìwà àgbẹ̀yẹ̀ wa bẹ́ẹ̀ náà ni lilnas walburuk indana ó kúnlẹ̀ lọ́dọ̀ lágbájá àbọ̀ sí ó kúnlẹ̀ fún lágbájá ìyẹn ibi ò bá yẹ yí àrùn ìyẹn lè kúnlẹ̀ lọ́dọ̀ lágbájá bóyá ọfẹ́ mú kankan nínú kankan ẹnìkan dúró ẹnìkan ti fẹ́ mú kan òun kúnlẹ̀ tiẹ̀ ọfẹ́ mú kan nù o ẹgbẹ́ kúnlẹ̀ ó kúnlẹ̀ fẹ́ tó dóye àbó kúnlẹ̀ fún kẹ̀mí ṣùgbọ́n àná alágbájá ó kúnlẹ̀ lọ́dọ̀ lágbájá afọwọ́ Umar ibn Khattab radiyallahu ta'ala anhu òkúnlẹ̀ fún àdínábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n kúnlẹ̀ lọ́dọ̀ dání o lọ́dọ̀ àdínábì. ilé afọwọ́ Bukhari rahimahullahu ta'ala ilé òun fi ṣe ló fi ní báàbù wípé bidabi man baraka ala rukbatayhi inda al-imami wal muhaddi tẹ̀gbọ́ mọ́ Bukhari tàbí min fiqhihi bí mọ́ Bukhari tó lọ́ bá kọ́ lẹ́kọ̀ọ́ dé ó ní ààyè àdìsí tó fẹ́ mú àyè o àyè láti máa sọ ẹnì tó jẹ́ wípé ó kúnlẹ̀ lórí ojúgun rẹ̀ lórí orúkọ rẹ̀ lọ́dọ̀ ìmáàmù tàbí ẹ̀sìn ń bá a sọ̀rọ̀ ó kúnlẹ̀ lórí ojúgun lọ́dọ̀ dáyọ̀ lọ́dọ̀ ìmáàmù tàbí àmàhábí tó ti hàdá tàbí ń bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ oríwọ̀n làbíyẹ́kùn màmá ọ̀ká lè ìmáàmù ọ̀sọ́ wípé ẹ̀bá ìmọ̀gàn nípa ẹni tó bá kúnlẹ̀ fún ìmáàmù rẹ̀ ìmáàmù yàrá sórí ó ní ní anáwó náà fáwọn kẹ̀míír bẹ́ẹ̀ ìsìnkú ẹ̀ńdáhù wá làhù fàtẹ́wì. àbá nítorí pé ẹ̀fọ́ mi láàrin kí wọ́n sọ pé ó kúnlẹ̀ fún lágbájá àti ó kúnlẹ̀ ní ọ̀dọ̀ lágbájá. àfọ̀nà ha ni ìṣubha bàbá mi darí ìrùkú tẹ́ fẹ́ mú wáyé ẹ̀ àlè fi gba ẹ̀rí ẹ̀rí fi àdìsí yìí ẹ̀rí fi fi ẹ̀rí ìmọ̀ ọ̀kúnlẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ kò sí àmàlù ìyá ọ̀tọ̀ tó sọ pé ó mọ̀rún kúnlẹ̀ fún àtẹ̀lẹ́ kí wọ́n ní ó mọ̀rún kúnlẹ̀ fún ni ó mọ̀rún kúnlẹ̀ fún náà tá a bá lè béèrè kí ni nǹkan tí ó mọ̀rún ọ̀rọ̀ ìyàmọ̀ ọ̀tá ara hàn kí ni nǹkan tí ó kúnlẹ̀ fún. àmì sọ yí àbá àwọn ọmọ nǹkan tó ṣe ní pé tàbíyàn ló ṣe ó yí ipò tó wà padà àti wípé ìyẹpẹrẹ ara síwájú tí àbò wa sọ pé àmì sí aláàfin kárọ̀ ọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọmọ láti ní àgbà nẹ́bí ní àdínẹ́bí náà láti wọ́n sọ pé ìsìlámù kọ́lẹ́ ti dáhùn ẹ̀sìn tí òun fún wa ti pé àbẹ́bí ọmọ wa bínú tó báyìí tí òun fún wa máa tú gbogbo àti ilé ọ̀rọ̀ jáde láì. bàbá ọ̀kà ọ̀rọ̀ gẹ́lẹ́ ó ti jẹ́ pé nígbà tí wọ́n tọrọ ìṣèkọ́ níbi ìdùn àwọn ìṣèkọ́ àwọn ìṣọ́bù ìṣèkọ́ àdúrà táwọn tọrọ oyi yí rẹ rẹ̀ po ó yí ọwọ́ rẹ̀ po lára yí aṣọ wọ́n kọ aṣọ sódì aṣọ báyìí ọkọ̀ sí òdì ọwọ́ wa ọwọ́ báyìí ọkọ̀ sí òdì oríkìlì wọ́n fi ṣe fáálù ní wípé bí hàlù ṣe bí kọ̀ǹdíṣẹ̀ ìṣe rí báyìí o ìwọ́de rí sí gbogbo ọ̀dọ́ra o. so umar ọ̀dàmán ó wò tó bẹ́ẹ̀ níbi tí ń bínú yìí ipò bá fi wá ìkọ̀ bọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ afẹ́kọ̀ọ́ yí padà òun kúrò láàyè bó ṣe wà òun náà bàbá rọ̀ ká a a فإن البروك الذي صدر من عمر بن عن تحويل من حالة الجلوس إلى حالة البروك ókè yìí kò pàtàkì àyèmí tó ti dẹ́kun lọ sí àyè ìkólẹ̀ ìdá òkú amúrinà àbíyìn tí àlápàdé tó tóbi bá tẹ̀lẹ̀ àlápàdé tó lágbára tó bá tẹ̀lẹ̀ èèyàn lè ṣe kí ni o ẹ tó wà ń lù ó o lè kólẹ̀ à ó lè sàánú mi mẹ́jẹ à mẹ́jẹ sórí bó láyé ló bàjẹ́ ìtọ́jẹ́ kó ṣe báwọn ní pé ìtọ́ ń tẹ̀lẹ̀ yìí amúrinà àbíyìn àrẹ́bí ah, sẹ́ àwọn ọmọ gbàgbé ẹ̀rí fẹ́ láti ní ìsinmi ahụ. gbà àmọ́ ti ń gbà ayé pẹ̀lú gbàgbé pípẹ́ náà máa ti sọ sí tí ó yí mẹ́ pé wọ́n ti máa dàrẹ́tì tó bá wàá rán bu ọlọ́ọ̀bá yìí gbò láti ṣe ẹ má ẹ má gbọ́ ní akọ̀ lónìí gbó ọmọ iná lòun ṣé yẹ wà lọ́la ẹ ládùúgbò ẹ tó jẹ́ pé fáyì ìgbà ó wà ó ní lọ gbọ́ kò sí bàbá fẹ́ sàrẹ́ ń bìtà yẹn Umaru ti gbẹ̀ ó lè ó lè fà á ó lè jẹ́ pé ó lè fà gbé ọlọ́run bákan ó lè fà pọ́nrọ́ bàbá dá bàbá kúrò nínú gbòòrò bí àkówá jẹ̀ ó tó sì lẹ́sẹ̀ pàdé pé fẹ́ ó mú ọ̀rọ̀ tó tutù tó jẹ́ pé yóò ṣe tẹ́rí ànábì sọ́lá ọ̀sán pa níbi ìgbèlérò rẹ̀. kí n tó ṣe yìí a rí i pé tí alágbàdé ńlá bá ṣẹlẹ̀ àwọn èèyàn àbí láyé àwọn sọ́lá wọn máa yí láti bùkà sí bùkà bí àkókò ti fi òjò tí mo tó mú wáyà. bẹ́ẹ̀ ni ìkàtí àfọ àwọn àlùfáà Ahmed rahimahullah ta'ala tó náà ṣe. mama Ahmed mama alẹ́ sọ́lá tó jẹ̀ máa ẹ̀ pé ní ayé nígbà tí mẹ́sẹ̀lá wàhálà wípé alukùránù kàlámù lọ́yìn àbùkọ́kùnlá kùránù ṣé ọ̀rọ̀ ọlọ́run bá ní àbí ẹ̀gbọ́n lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ làbẹ́rẹ́ lọ. ọ̀rọ̀ ọlọ́run. àbúlẹ́jọ́. ọ̀rọ̀ ọlọ́run ni. ìgbà tí wàhálà yìí ọ̀tá ara tá ara o nígbà tí wàhálà rẹ̀ náà afọwọ́ ọmọ àgbẹ̀ lọ́kọ̀tọ́ ọ̀rọ̀ ọ̀dọ̀ wàá ẹ̀mọ́ náà Ahmad ibn Hanbal rahimahullah wàhálà yìí náà sọ̀rọ̀ yìí àfọwọ́ àgbẹ̀ mọ́ Ahmad táwọn kan sọ pé Qur'an ẹ̀dọ̀ ọlọ́run ọba ni àwọn kan sọ pé Qur'an ọ̀rọ̀ ọlọ́run ọba ni. Khalifa tó jẹ́ adarí ìlú láti kó gbà náà àwọn wà lórí wípé ẹ̀dá ọlọ́dà Qur'an ẹ bá wo ìmọ̀ Khalifa tó jẹ́ ẹ̀dá ọlọ́dà Qur'an onímọ̀ àgbà sọ wípé ọ̀rọ̀ ni Al-Qur'an nínú khalifa àti àfà amínú rẹ̀ mọ́n khalifa ló ti president ló ìlú wàhálà ìwà pọ̀ khalifa ń pè ara rẹ̀ mọ́ Muhammad káwọn sí ní sunna ṣùgbọ́n khalifa ní gbogbo tí ó fi pè yàn tí ìmọ̀ àmọ̀ òní wàhálà ìwà pọ̀ débi wípé nígbà tí khalifa rí wípé nọ́mà Muhammad rahmanullah ta'ala kò lórí opinion tó yẹn. àbí bàbá wò wípé nígbà kù ní wípé àwù pa ọ́ nígbà tá a bá yọjú rẹ ọ̀rọ̀ pé ẹ̀kọ́ tó bá a kọ́ kábàá sọ kankan ní ápọ̀rọ̀ sọ kankan ní yẹn wo ọ̀rọ̀ yìí ọkùnrin ọkùnrin kan àfọwọ́ ọwọ́ sọ fún Muhammad ìjọba yìí ha ilẹ̀ kan wá pẹ̀lú náà ẹ máa wo àwọn ẹ̀sán ti nílò sí àbò lágbára. ó ní ọ̀rọ̀tàkù ṣọ́ọ̀bà àárẹ̀ yìí wọ̀ ilẹ̀ kan wọ́pẹ̀ fún náà tó yẹ ọ́ ka á tún jí ìgbà àwọn ìdàmà ìdàrú nà kàyé yìí. ọkọ ní ìwọ mọ́mọ́ Ahmad ó ti jẹ́ aṣojú àwọn èèyàn báyìí ìwọ náà lè kojú àwọn èèyàn wù ìwọ ló ìwọ ló bí báyìí. ó mọ́jọ jẹ́ wípé ìwọ náà ni wọ́n wo ló wàá lò tí ó fi nìkan ìyà àwọn èèyàn kó mọ̀jọ kó wọ́n lóru ẹrù ẹ̀ṣẹ̀ wọn tó dára kìí hàn. o lè tọ́ ọ bá nípa ìkúta tó ṣe gbọ̀ngbọ́n tọ́ ọ bá nífẹ̀ẹ́ ọlọ́run ọba fásitì àlànà àtàfẹ́ fásitì àlànà àtàfẹ́ nítorí pé láti tó jẹ́ òyìnbó ẹ̀sìn yìí wọ́n kú òlórí ẹ̀ tọ́ ọ bá nífẹ̀ẹ́ ọlọ́run ẹ̀ wọ́n nà fẹ́ ìwọ nísìnyí àtọ́jú ni ọ́ táwọn èèyàn fẹ́ wò ó kí ló fẹ́ ṣe ẹ wò lọ sẹ́ra bó tó bá pé onífìẹ́ ọlọ́run ló rodo bó bù wò lórí nǹkan ọ̀fẹ́ yìí tó tọ́ bá lọ yí tọ́ bá lọ tọ́ bá lọ yí kò lórí nǹkan wáyé àwọn èèyàn ó sọ̀rọ̀ ó sì ní ẹ̀sẹ̀ lẹ́wọ̀n bá kì í àwọn ipò tí a fà máa wà yìí so níṣẹ́ ìdíwọ́ nìkan ó lè àfẹ́fì àdíṣẹ́ àbẹ̀yẹ tó pọ̀ ọ̀rọ̀ àwọn òpin ààrẹ pàtó àwọn ọmọ stéèkì nígbà tí wọ́n rí ó lọ bọ̀rọ̀ sí ó ní fàyín lẹ́wọ̀n bàbá yẹn bàbá yẹn jẹ́lẹ̀ ilẹ̀ àwọn tẹ̀sán ó ní ìdókòrò àrẹ wà tàjẹ́lẹ̀ ní ìdùnnú pé kẹ́kẹ́ pọ̀ dànù ìyẹn ni pé òun ti mọ ó ti gbọ́ ọmọ ìṣẹ̀gbọ́n wa pa ìmọ̀ ahmed ọ̀la ọwọ́ lọ́mọ gbọ́gbọ́n bí kí ẹ máa sọ̀rọ̀ sí àpòjú ó lé lé o ẹ̀mí yẹn lọ ní ìtùtù láti ìdókòrò ó ní wà ìlẹ̀kà ìlàm tókùtà tẹ̀wò ó ní máa gbọ́ ìwọ ọmọ Muhammad tí wọn ò bá wulẹ̀ pọ̀ tẹ́lẹ̀ ó ṣe tẹ̀lé àtẹ̀kọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ tẹ́tẹ́ lórí ìgbẹ́ iṣẹ́ kó tó lórí iṣẹ́ kó lórí lórí òdòdó ra àwọn òbẹ̀ kú tí wọn bá wulẹ̀ pọ̀ tẹ́lẹ̀ lórí ó ní tí wọn ò bá wulẹ̀ pọ̀ tẹ́lẹ̀ ó lè kí ni ó kù wà àmì ìdáná tó má sì jẹ́ pé ọlọ́kùnrin ìgbésí ayé ẹ̀ lòun kọ́lá ahmed fún ahmed ní nígbà tí arákùnrin jábìrò yìí ìgbà àmì tọ́tọ̀ àríta ó ní wọ́n kíyàn kàlámù mímọ́ àfọwọ́ àbùrù alàmà àmàfì ọlọ́run jọ òzùkú náà pẹ̀lú tọ́kítà làásì àwọn ẹni rẹ alágbàlẹ̀ rẹ ní kó wọ́n fi tì wá. Mọ́mọ́ Ahmed ní ó ti Ahmed ó gbọ́ sọ yé ó jẹ́ ọ̀rọ̀ kan tó tún encourage mi tó ó dì mí fẹ́ẹ̀ tó jẹ́ kí n ló dédé lórí kíni o lórí lójú wa. Bàbí ń bẹ èyí ti dẹ̀ lórí o tó tó kẹ́ encourage ẹ̀ bá ilé lọ́rọ̀ ló kúrò ní súnmọ́ ẹ̀ tó lè wọ́n tó yẹ wọ́n ó ní ti rí nìyẹn àwọn yìí wọ́n máa mọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ tó fún mi ní ìpinnu ọkàn púpọ̀ ní kò pẹ́ ibi àwọn ọmọ ogun jẹ́ ìṣó kàlífà mahmood èyí wọ́n bá dé. ẹni wọ́n bá gbé pé àwọn ọmọ ogun kàlífà wọn ti dé o ilé yóò jẹ bí àwọn afọ́ọ̀lì ẹrú rẹ̀ dé òun ṣe kíni ibi kẹ́ ẹ̀ máa fi dà kí wọ́n máa fi dà láì níbi nura níbi à lónìí ẹ̀jẹ̀ nìkan sùpà nílé òru yìí mọ́mọ́ ahmed ló kí ló ṣe kọ́ gbàjọba ó dúró lórí òdodo wípé àlùkò àánú kàlẹ́ àwòlọ́ọ̀ àwọn sálábù àwọn aláàtú wọn ti lóyè ẹsùn fún un ọwọ́ tí wọ́n á sọ pẹ́ẹ́pẹ́ wọn á sọ ẹ̀dá àgùntàn àkàlámù láì náà dà tó bá sọ tẹ̀lé ayé ìgbà náà wò ní lọ sí ọ̀hún àti láyà tí wòye ọ̀rí àbàbìlá oní oní ìrọ̀ àbàbìlá ìrọ̀ Muhammad lọ́kọ̀dẹ̀ oní ìmọ̀ Mahmoud tó jẹ́ kàlífà ó ti dìkílẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ níta kọ́dà ó ń múra ẹ̀yọ́ ó ní wà á nà wọ́n yẹ́ màmúlù tó wá múra yìí pé òun fi bóun ṣe súnmọ́ ànábì fò tọ́ba tẹ́sí fámílì àwọn bí báwo ṣe kara ló mọ̀lẹ́bí pẹ̀lú ànábì òun fi múra ẹ̀jẹ̀ ló bẹ̀ tí ó bẹ̀rẹ̀. ẹwo tó ń sọ ẹwo tó rẹ̀ ṣe òun fi bí àjọṣepọ̀ àti okùn okùn tó àtúmọ̀tí mìíràn àrẹ̀wọ̀ àti àtẹ́lẹ́sọ̀rọ̀ àrẹ̀wọ̀ àrẹ̀wọ̀ sọ́lọ́ àbábẹ́rẹ́ rẹ̀ yìí pé síkùrà àánú kọ́tò wọ́n lè àwòkàlà àbọ̀là tí ọ̀rọ̀ ọlọ́run ọba ní àbí ẹ̀dá ọlọ́run ọ̀rọ̀ bá ti sọ pé kò sí sí ẹ̀dá ọlọ́run ní ẹ̀mí ọlọ́ nígbà tí wọ́n ahmed sọ pé tá a fẹ́ lè tá a fẹ́ lè nà ọ̀sán kò ní fàjẹ́ sàlì ìmọ̀ ahmed alárùkàtẹ́ yìí nígbà tó ní sẹ́gbẹ́dọ̀ mọ́ ti pọ́n dàálẹ̀ kí ni mọ́ ahmed ṣe tó ní alámọ̀ràn àbí ìmọ̀ alámọ̀ràn tó ni ọkà wọlé ọkà kọlẹ̀ mọ́gbọ́n ọ̀sọ̀kúnlẹ̀ náà tí wọ́n ń pè àá ìwọ lọ ọwọ́ àtọwọ́ àwọn sọ́nà ọ̀tọ́wọ́ tí wọ́n mú sọ́nà ọ̀kọ́ nítorí wà ní olówó ó ṣe ọba alágbàmọ́ra pé ń sọ kí mọ̀ ọlọ́ọ̀ba

ó ti ń tan òkì yìí jẹ tó fi pé àwa tá a wà lórí òdòdó ṣe kí ni o ó ní fàlàhùnmọ̀ wọ́lá ọ̀bà fà ń yẹ kúrò kùrán wáyé pé kùrán gẹ́gẹ́ káni tí mo sọ òdòdó rẹ ni tí èsì ẹ̀dá wa ọlọ́wọ́ wa tó rẹ̀ ọlọ́wọ́ bá ti ni wípé lọ́ba ọlọ́dà á ó kúlẹ̀ tí ó بل أقول أم ha لا تحاول فتحاول كالوقية لوقوعي أمر معروف torípé o eléyìí kọ̀ sọ fún pé imam ahmed ahmed ta'ala ó kúnlẹ̀ fún khalifa pàpà tí pàṣẹ ọgbà yìí kó máa mẹ́ra imam ahmed ahmed ta'ala kò kúnlẹ̀ fún khalifa bẹ́ẹ̀ ni wọ́n mọ̀rọ̀ ṣe kíni o. àwọn ọmọ yìí ò kíra yàtọ̀ sí ṣe láàrin ẹgbẹ́ ìgbìmọ̀ ẹ̀yà tó wájú kàfi kàfi kúrò lọ́wọ́ ni. ó náà lè pé nínú àwọn òlàmọ́ àwọn àfáà tí ti lọ tó ń àwọn mímọ́ àárín ẹnì kẹ́kẹ́ ó jẹ́ àfáà náà tó fi ọ̀rọ̀ ìpè ẹ̀rí wípé àlèmọ̀ fúnlẹ̀ fúnra wa sí pàtàkì pé wọ́n rúdà àlèmọ̀ ààrẹ tó ti bẹ́ẹ̀ ó dà ń darí ọ̀nà àwọn ibi wọ́n máa ń kórìíra ní àwọn tí a bá rìn àbí ọkọ tí àwọn àbíjá ti sá o ní àwọn sára fún abẹ́kẹ́ lọ wọ́n Adam rahmanullah táwọn ìlú rẹ̀ kọ́bọ̀ ní ìṣúná. àwọn fẹ́ pẹ́ pọ̀ nínú ọ̀rọ̀ yìí orílẹ̀ ọ̀rọ̀ ajẹ́ pé àwọn ní ẹ̀rí ń bẹ̀ yìí pé ó lẹ́tọ̀ọ́ kéèyàn ó kàn rà forí tẹ̀lé lọ́wọ́ ẹ̀ kọ́ rà pẹ̀lú ẹ̀ fún èèyàn àbáyé ní àwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò wọlé yìí. kama zama àbílẹ́mà Adam wọ́n ní àmà kùbúrú kọ́bọ̀ ní ìṣúná wọ̀ àbíkẹ́ yóò tẹ ẹ̀kúnlẹ̀ ó lè fàájì àárín ádámà lọ́rí ó ní ó lẹ́kọ̀ọ́ ìdá alámìyẹ̀kùn fàáhíṣà tí ìbá ti ṣe pé ó lè dìyàn tí wà bàjẹ́ ni. wàkánà ìjáwó lè lóṣà làǹtàwá nígbà àyè kọ́ ìjà sí làǹtàwá àfihàn ó tó ń sọ yí pé agbègbè wọn lọ jókòó sórí ààrùn kan náà ẹ̀ tí èdè pé ẹni tó fẹ́ kúnlẹ̀ ọ wà ní àyè tó wà kí gbogbo ọdọ wà ní level play ground ó lè lé ìlú kúnlẹ̀ sí a jẹ aláàmọ̀ wọ ẹ̀rí rẹ̀ ó sì lè ádàlù kálá bẹ́ẹ̀ bákùrọ̀ ọmọ ṣé kálá wọn lọ wọ ẹ̀rí wáyé pé wípé àfa Abubakar Siddiq àti àfa ọmọ ọdún kàtọ́ ó ní kálá mùsùlùmí àwọn ọmọdé tó lágbára ọ̀rọ̀ tó tẹ̀lé láàrin àti epo onídìrín ó bọ̀ lọ́ba yàrá kí lọ́ o ṣe owó tó tó bá kiri gàgàgà ọ̀gá àpàlọ́ kí lọ́ba àtẹ̀lé pé abákì wa gba ọ̀dọ̀ àtẹ̀lé lọ sọ́mọ́ mọ́ àwọn àríwá sọ́dọ̀ kò pẹ́ láti máa ọmọ ọmọ nínú àwọn olùkọ́ rẹ̀ ẹ̀dọ́ rẹ̀ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan tí mo ní ìlànà abákì mà ní ah, à ní wọn lọ ọ̀pá nígbà tó kú ọdún àbákí ọ̀là mẹ́bí ni ó lọ nígbà gbọ́dọ̀ àbẹ́bí sọ̀rọ̀ bá wà ní ọ̀sán lọ wá. ọ̀wọ́ jẹ́ra òun náà bá bá àdáni ti bẹ́ẹ̀ bàbá àwọn ọmọ ìlú wá ní ìlànà ìlú bàbá tí ó rí ànábì ó ti rí ìbínú lójú ànábì wà sọ̀rọ̀ wá ọ̀rọ̀ wọ̀ sọ̀rọ̀ wá aṣọ ó ní abákì wá lọ ọba bá lọ lórí orí orúkún rẹ̀ méjèèjì lọ́wọ́ fún rẹ̀ wọ̀ ọ̀kan yá ọ̀tún lọ́wọ́ ó bá pé ìwọ òjíṣẹ́ ọlọ́kọ̀ọ́lá kálẹ̀ kó ń tó àgbà èmi ni mo tàbí bí èmi ni mo jẹ̀bi ọ̀rọ̀ yìí pàdé kó dàbí sí ọ̀nà màjẹ́sà abákì màjẹ́ abákì alájàwá sí i nídọ̀rọ̀. ṣé kábà mú lé ajẹ́kọ́ lẹ́ ó túbọ̀ sí pé in tó ṣe yẹ lẹ́tọ̀ọ́ kí làánú rí bá ti kiri o. ọ̀rọ̀ yìí ṣe ẹ̀rọ ọ̀rọ̀ kí wẹ̀. ọ̀rọ̀ ṣe ìrọ̀lá mo sọ̀rọ̀ àkókò sọ̀rọ̀ fẹ́. àbí àgbàdì ni mo sọ yé. àgbàkiri wa kúnlẹ̀ ó sọ fún àgbàdì yìí ká àgbàdì yìí ó ń kọ́ ni ó ṣe dá ibi gẹ́gẹ́ bí mọ́kà kọ́yọ̀ mohammed wálé bọ̀ fẹ́gbọ̀n bákìrì bá ṣe láti jẹ́ mẹ́jọ sọ pé tó o ṣe yìí kò dáa àdẹ́pọ̀tì nìyẹn túmọ̀ sí pé ó lẹ́tọ̀ọ́ sílà lórí bá béèrè fún nǹkan yẹn ọ̀rọ̀ tí ìṣèjọba ń sọ̀rọ̀ lọ́dún sílẹ̀ àwọn àmì ọ̀sán kan rí ẹ̀bà ń bẹ̀ ẹja wo ìsàlẹ̀ fún ọ̀gbọ́n rẹ̀ kóńkóńtì àbájọ kọ̀ọ̀tì láti وما يتعليق هو يعرف يقرأ على الصيد قل إن القول بجواز الانحناء والقبوض الرقاب المدة وأرزاق القياس مع المخالفة àbá ti sẹ́rí ọ̀rọ̀ tí mi kàlá mo sọ yìí pé àbá kì í kúnlẹ̀ yìí ó ní ó fi wá ń jọ máa náà lè kúnlẹ̀ kúnlẹ̀ yìí ó ní kìyà sùn máa lọ ọ́ lápá rẹ̀ ìmọ̀ fi nǹkan délé wọn pẹ̀lú nǹkan tó takora wọn. ó ń torí kí ni a nà kúrú àrùn ìkọ́ wọn kì í náà rọ́bọ́ làmìyàn kúrò kì í náà. torí pé kíkúrẹ̀ tá ẹ̀ kí rírẹ̀ tí orí fi orí báyìí tí orí kọ̀kọ̀ àbí ìfi ẹ̀yìn kí ẹ̀yìn kò sí ẹni fún òótọ́ nínú ẹ̀ rí ìdílé mọ̀dáká la fi jẹ́ pàlọ́ rọ́ọ̀kì mọ̀fá tọ́ ìdílé mọ̀ adam fẹ́ fi ẹ̀rí ilé iṣẹ́ mi fún mi pé a lè forí kí ẹ̀ àbí ká la tẹ̀ báyìí ọwọ́ lọ fún àbí ìsì pé àbákùnrin lọ sórí orúkún rẹ̀ àbáwọn kan sọ wípé nínú ẹ̀rí tó fẹ́ lóye nítorí fẹ́ pàṣẹ ẹ̀rí yẹn ò lọ fún ní tọ́ka. ẹ̀rí yẹn ò bá irun tó o fẹ́ ṣe o fẹ́ sọ pé ó lè tọ́ka sí láì àbórí kí ẹ̀ àbúkà wọn tẹ̀ kára tẹ̀. ó wá lọ fún ẹ̀rí pé àbákìrì èso kí ni o lẹ́sọ̀ àdárò pọ̀ táyà ó lọ sórí orúnkún rẹ̀ méjèèjì ó lọ òkùnkùn rẹ̀ tó yé ṣe ẹ̀rí pé káàkùn ẹ̀rùn káàkùn oníjúwe ó wù àmàlì burúkú jẹ́ sọ̀rọ̀ ní ìṣirò láti hàrù ìgbìmọ̀ hàrù ìgbìmọ̀ hàrù ìgbìmọ̀ hàrù ìgbìmọ̀ hàrù ìgbìmọ̀ tí àwọn ti bá bínú lọ sí umaru bá ó lè kó dókòó parọ́ àbẹ̀rẹ̀ kó lè pa àpọ̀ kó parọ́ ó lè parọ́ tó pé ìbílẹ̀ àtẹ́bù. ìyẹn ni àbúbákírì yìí tètè rí irú tí umaru rí níbi àdìsí dábì bẹ̀rẹ̀ ó ní ọ̀dí nàbí láì rọ́bà mi sábìjì nàbà fún mi yàn ìtí umaru ń páyà pé kí umaru lọ parọ́ torí ní àbúbákírì náà páyà tó pé ńlá ta ní yìí pé ńlá òkú yóò hàn lọ́wọ́ mi tí ẹ̀ náà gbọ́dọ̀ lọ́wọ́lá bá tẹ̀lé o kò sí láyé sí i kakúnlẹ̀ lókè ìlú kakúnlẹ̀ fún ẹ̀ nìkan bóyá akúnlẹ̀ ti so ìjẹpẹ́ ara síwájú àbá wọ̀ àgbà eléyìí àbá ó ní ẹgbẹ́ kan ní ìtàkùn sọ wípé o lè jẹ́ ẹ̀rí ká máa kúnlẹ̀ fúnra wa àbọ̀ká lọ́gbọ́n ní tẹ̀fúnra wa sábà fẹ́ kíra wa o ti lè alẹ́ wula bíyẹn kúrò sẹ́yìn ìyá ti kọ́ òní o ní pẹ́sẹ́ kára bọ̀ gẹ́gẹ́ o ti ẹ̀ sọ pé káàkiri kíra o ní ìdá lè dọ̀ ọ̀rọ̀ rọ̀ o ní ti làlórí bá dé làlórí wò wá ní alẹ́kọ̀ọ́ tẹ́kù sọ́dọ̀ sọ ìgẹ́ akúlẹ̀ lò wípé ọ̀rọ̀ ló wípé ó lẹ́sọ̀ kákúlẹ̀ tí làlórí bá dé làlórí wò làlórí tó jẹ́ pé ó lè fọ́ àrùn táwọn ah ọlọ́run sàánú wà ẹ̀rí àwọn àbájọ àdéhùn ọ̀dọ́ tó pé kọ̀ọ̀tọ̀ ọ́n nílò ìlànà ìlọ ló pé ìlànà orí ni pé ó kíyàn pé rẹ̀ ó ní ó ní mímọ alẹ́mú adam tó wà sọ pé ó tó wà fi kọ́ ìtò sí pé ẹ bá fẹ́ kúrẹ̀ fún ìyàwó jẹ́ pé ibi tó lọ sí kó mọ́ tó wà ní òkè alábọ̀ ìlànà bàbá àmọ́ ìwọ̀n sábà wà dàbọ̀ ọ̀pọ̀ náà yìí pé àwọn mùsùlùmí gidi o yóò nà fọ ara rẹ̀ mọ́ kúrò ní gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ìjà ìlú ìtọ́wá jẹ́ ìwà àwọn tó ti wọ́n dúdú nígbà kẹfẹ́ tí wọ́n lẹ́sìn yóò máa jìnà sí kò sì ní lọ síbi òṣìlógún wọn kọ́ wá tako òṣìlógún sálábìrì fún gbà fi ìtàkì ìyá àgbègbè wọ́n ti sọ́ wannan imam ba ya yani imam ala guda da gidan su duk da ba ni amma ba da hada wannan da ta fa yin su yabdu khata kullu man yastadilla ala jawaz al-hinaya al-tahiyya kitab al-shaykh al-awlad ajabe ba ba ba yo ara ara da jawab al-tani wi pe kamra kula ne o tin so لأنه أدى من طريق الجاهلية ثم ما أقصد إمام الشيخ أنا وده أقصد من جاهلية وجوانا على أي مكان fàdá nàmà náà sọ̀rọ̀ ìgbàlẹ̀ tó sọ́nà fún ọmọ ó sì gbogbo ìdílé káwọn ṣẹ́gẹ́rẹ́ o káàdì rẹ̀ mọ́ mọ́dé àjà àwọn sọ́nà fún ọmọ àti ìṣẹ́ra wọn fẹ́ pé wọ́n ètò ìrìn náà wọ́n èpo èrú kù fúnra wọn wọ́n èpo lẹ̀ kọ́dà wọ́n èé gbogbo ẹ̀ báyìí ìbàtà ọ̀pá bá àgbègbè bá wọn. ìta àwọn ọmọ ìdókòwò kí ni o ọmọ ń bọ àwọn lọ́wọ́ eléyìí fẹ́ ojú àwọn èkìtà ni kò rí àbíyèsí ti àgbẹ̀ yìí pé ẹ̀rọ tó bá lọ wà nídìí pé mọ́rù nígbà tàbí ìbínú mọ́rù wá kúrẹ̀ ọwọ́ rẹ̀ pé ẹ̀rí ká ti kí ni o sí àwọn ọ̀pọ̀lẹ̀ sọ abúlé àwọn ìkèsì ìkèsì ìkèsì yìí sí àpapọ̀ àpòtòtò pé ìta àwọn ọ̀gbẹ̀ kan ní àyàbá ní ilé rẹ̀ lọ́sọ̀rọ̀ wa sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lá. nígbà tó ní kíkà tẹ́lẹ̀ sọ́lá lọ àwọn ọ̀sọ́lá àti ìwé ó máa ń kórìíra káwọn ló béèrè ìbéèrè tí ò bá ṣe àǹfààní nípa ojú ẹ̀kọ́ kápá tó bá bá wọlé pé wà ní ìdàkọ̀lá àádá kó ló fi àwọn èèyàn tí àwọn fàkàyé wọlé nìyẹn. wà á kárẹ̀ lọ́sọ̀rọ̀ mi yẹ́rù nínú níta ló sọ́ra mi pé àbẹ́bí máa ń gbé òun rẹ̀ sókè bá fẹ́ dáhùn ìbéèrè ẹ̀sìn nígbà míì ó lè bá àjẹ́ pé tó bá béèrè pé ó ṣe kí ni o ló pọ̀ àbẹ̀ kọ́ ni ọ̀fẹ́ dáhùn béèrè òṣìṣẹ́ máìkì láàrín tó ọ̀nà ìjọba ṣé kó ń béèrè wá jẹ́ ìjọba lébi so àìmọ̀ dọ́là tàfẹ́ dáhùn béèrè ó dáhùn ìfẹ́ tó fẹ́ gbọ́ yìí yóò lè gbọ́ lóṣù tó àgbọ̀ yẹn ẹnìkan kó nàbà àlọ́ bí sọ́lá ọ̀sán ti ó ní àwọn àlọ́dọ̀ ọ̀gbìn àbáyé ó ní àwọn àlọ́dọ̀ níjọ́ kan tó ní àjò ó bàbá iná náà ìdáwó ìbúra ìdáwó àwọn méjì ògbìn fáwọn tó fi kú ó ní ọkùnrin kan lábá òkú yìí wọ́n bá ya Muhammad ẹ̀ pariwo àmì ẹ̀rọ ọgbà fàájẹ́ ọ̀rọ̀ fún ọgbà fún ọgbà náà wà ní dà bí rẹ̀ náà rí ọ̀rọ̀ àkúnnàlà sọpọ́ọ̀dì àwọn àpàdé wọn sọ fún wípé wọ́n yìí hàn kí ló fún ọ̀rọ̀ yìí kí ló gbọ́ ọ̀rọ̀ ó tún mi sọ́ọ̀tì àbí mi gbé bára rẹ̀ wúrẹ́ lẹ́jà rẹ̀ lọ́la ni. fa inna ka inda nabi ọ̀dọ̀ anabi ló wà sọ̀tọ̀lá ọkọ̀ nínú híta àwọn ààrẹ bàbá mi ti kọ́ wa ọdún kọ̀ fún ọmọ tó kéde o káwọn bò wà sókè fún wọn lọ màgbọ́ wà lọ lọ́gbọ́ wà sí lọ́rọ́ wọ́n lọ fún ní àtàkùn tó gbọ́dọ̀ lò a pẹ̀lú ọlọ́run àti àtẹ́bí ẹ̀dọ́ ń bẹ lóko owó lè yòókù sí ìgbàgbọ́ kan. kí ẹ máa tó tàbí tọkùnrin ẹrú alimaru yòókù lùkọ́rù anabi ẹnìkan máa ń bẹ̀ ó nífẹ̀ẹ́ àwọn èèyàn kẹ́ walamma yalhaq bihim àmọ́ kò rí iṣẹ́ wọn ṣe lamma yalhaq bihim ayé làbí yalhaq bihim bá gbogbo bí ṣe ń gbẹ̀dẹ̀ kó o jẹ́ lè dépò wọn kó o lè rìn bá wọn kó o lè ṣe bí wọn kò sí kí ni o kò rí bẹ́ẹ̀ dé kí n dájọ́ rẹ̀. وشرب المرء مع من أحب يوم القيامة المرء مع من أحب يوم القيامة الواحد آه كان يقصد المرء مع من أحب شو يوم القيامة يوم القيامة. يا رب ليه بيسكو جدا هفا عشو ونه بيسك ونه تو أكم الله أنا أرسل يا المرء مع من أحب أبدا المرء مع من أحب يوم القيامة صفوان بن عباس abẹ́rẹ́ àfọkànbalẹ̀ ọmọ ènìyàn yóò mọ̀ wà pẹ̀lú àwọn tó bá nífẹ̀ẹ́ sí ọjọ́ òkèèrè rẹ̀. sẹ́fọ́ ohun tọkùnrin béèrè àti títí tó ṣe a lè fa àkàtà jáde bẹ́ẹ̀. ẹnì sàbí làbẹ́ ìbàbí olùkọ́ abáṣàbí rẹ̀ kan sọ́kànlọ́ sọ́kànlọ́. ṣùgbọ́n ǹjẹ́ ìwà rẹ̀ àti pósíṣẹ́ pàrọ̀ oko ni tó yìí ǹjẹ́ ìṣesí rẹ̀ tó lè dàbí àwọn tàbí gẹ́rẹ́ tó ń tán tó gbàdá nàbí. àmọ́ sáfà àwọn tàbí ni ó tó lọ sí àwọn. Hmm, hmm. ẹ wo ṣùgbọ́n alimaru yìí gbólókọ́ wàlẹ́ mọ̀ ẹ̀ hàmùbí. ànàbí ará oko lè ní. èèlè sọ pé wọn máa gbẹ́lú pẹ̀lú rẹ̀ àmọ́ mo nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ tí ń ṣe ìgboro yìí lórí ẹ̀sìn yìí. àmọ́ ìdí ìdàjẹ́ ìdàjẹ́ òní wàá rọ̀ má bọ̀ kẹ̀jẹ́ má fòfó lẹ̀ kọ́ ọ̀sán kó dandan bọ̀ gbòòrò àlùmárùú má àmà àhábà yàwó ọmọ tí wàá ti wàá tó dìbò gbogbo ògbésí ẹlẹ́ kọ́ wà lọ́lájì. Àlẹ́ ọlọ́run ọlọ́run mọ̀ kọ́ wà. so ìdán ajẹ́sẹ́ níbẹ̀ lórí nǹkan tó ṣe kí ni o lórí ìtòkì tí o ṣe yẹn. bákan náà àdébí sọ́lá rẹ̀ wà á lè kó lélẹ̀. àdébí kórìíra kí wọ́n fún ọ ní fatuwa ẹ̀sìn pé ìdájọ́ ọlọ́ọ̀bà rẹ o ó fẹ́ wá wá ọ̀nà àlùlọ̀ kọ́rọ́ láti jáde nínú fatuwa bọ̀tùtà síbí. wọ́n ní kábẹ́ wọ́n bá ti àwọn yahudi tẹ̀lé àwọn yahudi tẹ̀lé ṣe tiwọn. àwọn yahudi náà wọ́n bá sọ pé látàlù látàlù ìsàm ẹ má ẹ má dẹ̀dẹ̀ ẹ má dẹ̀dẹ̀ òjijì ọ̀làfídé dáwọn yahudi tó gbé kí ni wọ́n padà dé. wọ́n bá ti wá níjọ́ ojú wa tí wọ́n ṣe wọ́n lọ ju ìwọ̀ tó lò ẹ má dẹ̀dẹ̀ náà dé o. ẹ má dẹ̀dẹ̀ sáà dé o ẹ má dẹ̀dẹ̀ sáà dé o ọ̀dọ̀ ọlọ́run lá wọ́n mọ́ lọ́wọ́ bá ti lójú ara wọn. Àwọn òye ta ṣe òbí wọ́n yẹ kó tó fi tòwé àyè ìyá àmà. Wọ́n rí èrè ìtìjú èdè ìyẹ́pẹ́ lọ́dọ̀ ọlọ́run bá ti tẹ̀yà wọn ló ti kó ní sóbi. Wọ́n rí èrè ìyẹ́pẹ́ àtẹ̀lẹ́ ìyẹ́pẹ́ tí wọ́n ń ṣe ọ̀dọ̀ ìkẹyà. Ká máa yí ọ̀rọ̀ pátíwáìsì ká fẹ́ máa yí gbogbo ẹ́ bọ́ọ̀dù. ndị mò náà wò pé ọlọ́run náà dáhùn gba rìbá náà pọ̀ síbi gbọ́mílátà yẹn náà ṣé àwọn tí o mọ rìbá yéé ṣe ní rìbá ìmọ̀ yẹn lówó rẹ̀ lẹ́sìn bísíǹsì wọ́n tẹ̀ wọn náà. kí náà dàrú máa wà fáwọn ojú. Àbí kò sọ̀rọ̀ أنه سمع قال أنه سمع يا رسول الله صلى الله عليه وسلم عام الفتح جابر عبد الله ليه وقال أنت النبي صلى الله عليه وسلم الفتح أي بعد وقت فتح مكة يقول النبي صلى الله الله ورسوله حرم بيع الخمر النبي يرى àti òjíṣẹ́ rẹ̀ wọ́n ti ṣe kéèyàn máa ta ọtí kéèyàn máa ta àwọn ti ṣe léwọ̀ àti kéèyàn rà wọ́n ti mẹ́ta àti òkú gbèké wọ́n ti kìlọ̀ bíọ̀ àti ẹlẹ́dẹ̀ wọ́n asinam àti gbogbo ìjọba kò ní ó ta ọlọ́run wá ti ṣe léwọ̀ ẹ̀ gbọ́dọ̀ ta kò ní pẹ́ rà ẹ mọ̀ gbọ́ o ẹ̀kan ó ní yá Rasulullah ànábì àrà ìgbà ṣòwò mẹ́lẹ́ ìgbà okú mi tó wá kú nǹkan tábà mú àwọn rẹ̀ kọ́ tábà mú rọra rẹ̀ kọ́ òkú àti ìkó ní gùn alèbí alèbí àwọn ara rẹ̀ káfi sí ọkọ̀ ojú omi kódà alèbí wọn fi para kódà alèbí ṣe àtùpà táàfin ọrí rẹ̀ wọ́n bá ń ọdún gbogbo ẹ̀ àrẹ́bìnrin láà húwà haramun láà húwà haramun haramun àrẹ́bìnrin kọ́tọ̀lọ́ lọ́wọ́ ni yahoo dà áà ẹ̀yin mùsùlùmí ẹ̀ ṣe mẹ́tọ̀ ìbínú ọlọ́run bá ń bẹ lórí àwọn yahoo dí iná wà lọ dẹ́lẹ́ lámà àwọn ọmọ àrẹ ìṣòro mà jàmálùhù àì àdàbùhù tó bàbá òwò fún àtàlù sọ̀nà ìtàn yahoo dí ti ti wọ́n mi ta nìyẹn ọlọ́run bá ṣe nǹkan ní ìwọ̀ fún wọn ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wọ́n bá ń ṣe lọ́sọ̀ọ́ wọ́n bá ń ṣe lọ́sọ̀ọ́ wọ́n bá ń tà máa fowó rẹ̀ sí ìgbà wọn. ẹ̀dá ibi táwọn máa ti nǹkan ní èèwọ̀ táwọn wọn náà gbígbẹ́ ẹgbẹ́ ṣé ṣé máa fi ajá ṣe súyà ńkọ́. Hmm. pé sẹ́ẹ̀tì róòtẹ̀ tó ti gbẹ ẹ pé tẹ́ ẹ̀ máa wò gan síkì tẹ̀ ẹ̀ máa kú láti máa lò. pé ẹ̀fẹ́ pé tẹ́ ẹ̀ máa rí pé kẹ́ ẹ̀ ń bá ní pàmò ẹlẹ́dẹ̀ rí pàmò ẹlẹ́dẹ̀ sẹ́ẹ̀tì ẹ̀ ẹ máa ṣe rírí pàmò ẹlẹ́dẹ̀ tẹ bá wò ní owó àmójújà tẹ bá fẹ́ wò ó wà mí ọlọ́run ibẹ̀ fàyà ń gba jìnnà tọ̀. fọmọ ẹlẹ́dẹ̀ àti fọmọ màálù yíyẹ yẹ ló gbèsè kíni o lóbi yàtọ̀ òun kàn lè tóbi ó lè tóbi lọ́wọ́. ẹ sì rọra mbẹ. ó ọ̀dà nígbà tí ìyá rẹ̀ rà gbọ́ fọmọ ẹlẹ́dẹ̀ tó máa fi wá báyà ló di jíkì rẹ̀ ní títí ní dégbọ́. tó kìí ṣe kìí ṣe ara gẹ́gẹ́ lè yẹ jẹ o ìṣẹ̀lẹ̀ ẹlẹ́dẹ̀ fọmọ rẹ̀ là ń tọ́lá yóò sáàdù fọmọ rẹ̀. òkè mọ̀ fẹ́ wọ́ òkú láti jáde kó nínú pàṣẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ àdéhùsọ́lá ní à ẹ má mà ṣe bí àwọn ìyàwó yìí àwọn kí ni wọ́n ṣe wọ́n wá ọ̀nà àbákọ́rẹ́ láti ṣe kí ni o láti máa yí ìgbàgbọ́ àwọn bàbá rẹ̀. afárẹ́pẹ̀ kẹ̀sí rẹ̀ mọ̀ wá ó ní àwọn ìyàwó yìí kí ni wọ́n ṣe wọ́n ní wọ́n lọ kó sínú ìyàpọ̀ ọlọ́run bàbá nípa wípé ìtọ́wọ̀n bàbá ṣe ní èèwọ̀ fún wọn wọ́n wá ń wọ́n náà láti sọ bí ọ̀kan fọ́ra wọn. nípa rí النبي صلى الله عليه وسلم يقرأ السؤال أما لم يقع النبي يقول يا كما يقولين كتو تسأل كيف كيف تسأل يقرأ جوه wọ́n ti sọ̀rọ̀ pé ìyàwó kan tí ajá bá bá ẹ̀ lásùn. tí ajá bá bá màlúù sùn tó wá bí ewúrẹ́ tó tẹ́ wọ́n ti máa mọ ìjọ́kẹ̀jẹ̀ náà ni àbí ìjọ́kẹ̀jọ àbúrò pẹ̀rẹ̀ rẹ̀ mẹ́lẹ̀ yàrá àdébí kò rà rẹ̀ sọ́lọ́ àrùn àrùn ọ̀sẹ̀lọ́ ẹ̀dá wọ ẹ̀rí tí a máa fi sọ bẹ́ẹ̀. ó ní àbáwá sáàrì yóò sáàrì kọ́ ní ọ̀dà láàrín wọ́n dá wọ ẹ̀mí àdàláàrí ẹ̀dà àásù ní àbí ìlà àǹfẹ́ bàbára ọjà àásù àwọn àyíṣà rọ́jùlẹ̀ wọ́jọ́lá máa ìmọ̀ràn àbí rọ́jùlẹ̀ náà yàtọ̀ lọ ẹgbẹ́ tó wí. ó ní wàá sì kí ló fẹ́ sọ fún nípa ọkùnrin kan tó wọlé báyàwó rẹ̀ pẹ̀lú ọkùnrin mi tí wọ́n pa ọkùnrin dànù ẹgbẹ́ jẹ̀ lọ ẹnìkan wọlé wọn báyàwó rẹ̀ lápẹ̀lú ọ̀la pẹ̀lú ọkùnrin mi onye ní kí ọkùnrin tó bá yàwó ẹ̀ pẹ̀lú ọkùnrin méjì kọ́ pa ọkùnrin tó bá ń bẹ̀ ọ́ àbíbò akẹ́yìnbó yẹn fara àbúrò kò ṣe ó ní sálẹ̀ yà á sì máa fún ó ní á sì mi bá ń di àgbẹ̀bí ìwà bàbá á sì ẹgbẹ́ yà nẹ́bí àwọn yẹn wọ́n فقالها رسول الله الأنبساء وعابها أما قولها به بيقولوا بيه يقولوا بيه صدق حتى كمل على عاصم صلى الله عليه وسلم نبي يقول انت انت عاصم تدي الدولة عن نبي الدولة قلت بلا اه يوتي مواصي فلما رجع عاصم إلى أهلي مو دلي ولا جاءوه وحمير وين وين وين بابا يقول عاصم بولي وين أقول لك إذا تاني أقول لك أقول لك ó ní bàbá àwọn àti láti àti ìlú ìlú ó rí rárá mú wá bá mi ní tiẹ̀ mo tún lè wọlé mo ní kò mú wá. ọ̀dùnká ni ọ̀dùnká ọmọ sọ́dá rẹ̀ àfún tí mo yẹ kó pẹ́ ọ̀dá ìkẹ́ pẹ́pẹ́. wáyé ẹ̀rọ àtà àlọ́ يبو ربنا بعدين هذا هذه فترة فأقبل أولها فجاء الرسول وقطط الناس فقال أبو بن أبي رباه النبي صلى الله عليه وسلم ثم ذهب فواد بصي على الرسول صلى الله عليه وسلم وقال يا رسول الله هو النبي أرأيت رجلا كلا ما فرق قولك وجد مع امرأتي رجلا صلى الله عليه وسلم لا يقول ألقتلوه فلقتلونه تكاد يقول عوام كيف يتم بين توا وما قول يا جبريل أو كيف يفعل alkawari ko ta ce a annabi ne ọ̀dà kọ̀dà anzala fi kan wọ̀lẹ̀ sọ̀rọ̀ nípa ti fàdìhà bá ti di hàn ọlọ́run bá ti sọ̀rọ̀ fún mi ní èso nípa rẹ àti sọ́ọ́síbà ìyàwó lọ ní èso fàámọ̀rọ̀ kọ́kùnrin ìwọ́ kọ́ ìyàwó wá. gbà yóò. kò sọ fún pé ibi òṣèlú ọ̀dà gẹ̀ẹ́sì pé kò ń lè dín náà rẹ̀ àmì ọlọ́mọ bá ti sọ̀rọ̀ fún mi nípa àwọ̀ àtìyàwó rẹ̀ wọ́n ti tẹ̀lé sọ pé sọ́yìn bò lọ́dọ̀ ẹ̀ lè ṣe sí ìkótó sí áfínì ìyàwó ẹ̀ lómi lọ́pọ̀ ìyàwó ọlọ́mọ bá ti sọ̀rọ̀ fún mi nípa àwọ̀ àtìyàwó rẹ̀ lọ́pọ̀ wá ní ìsìn ẹ̀ bá ti kàá pàdé wọ́n dé àmì mola mẹ́rin ẹ̀sìn wa tọkùnrin bá wò pé nípa tó ní ọ̀pá ẹ̀ tọkùnrin bá wò pé ìyàwó òun ti báyìí òṣìṣẹ́ ó yà àwọn àwọn ti ń o ń gbẹ̀ ìgbẹ̀mọ́jẹ́ ó ní ẹ̀rẹ́ oníwọ̀n ní ẹ̀rẹ́ wọn lẹ́rìí wọ́n ti kò láàárẹ̀ wọ́n dẹ̀gbẹ̀rẹ̀ àwọn ṣépè gbígbé tọ̀ tó bá jẹ́ pé òun wá ìbínú ọlọ́run mọ̀jọ́ tó tó bá jẹ́ pé ìyàwó náà sọ pé alẹ́kọ̀ o ẹ̀rí. والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء. àwọn tí wọ́n bá lẹ ìyàwó wọn pé ìyàwó òun ti tọkọ bá wò pé ẹ̀mí òun dà sí mú kínní gàmá àwọn ọmọ a ní wà ọlọ́wọ́n tí ò wá rí ilà àǹfùsùn. ẹ ǹ pé ápù ní kíkẹ́ máa fẹ́ sọ pé nìkan lè jìnnà èyí ò mẹ́lẹ́ ìfẹ́ rẹ wa. ọkọ yìí ló ní àlẹ́ yìí wọn níwò rẹ̀ mẹ́rin àmọ́ òun ẹ̀kọ́ yàwó òun ló ti ń dalẹ̀ ẹrú. فشهادة أحدهم أربع أربع شهادات بالله. ẹni ẹ ó bùra pẹ̀lú ọkọ yìí yóò wá dún pé alóhùn fọlọ́mùra ìyàwó òun ló rẹ̀ dá. iná lẹ́ẹ̀mẹrin yóò fọlọ́mùra lẹ́ẹ̀mẹrin bá a fẹ́ kó rẹ̀ lè gan wàlẹ̀ kọ́mísà wàlẹ̀ kọ́mísà yà á sọ pé ẹlẹ́ẹ̀karùn wa ni wípé. ẹnna lánà tàwọ́hì àlẹ́yìí nǹkan nàmínà kábìrì. yóò pé gbogbo ṣé ń pè mí ọlọ́run pátá ọlọ́run sàrọ̀ wa lọ́bìnrin tí wọ́n ń tẹ̀sí kẹrẹ́ ọ̀la àkọ́jà nìkan rẹ̀. gbogbo ṣé ń pè mí ọlọ́run pátá kọ́ mọ ẹjẹ́ tòun kálù mọ́mọ́ mọ́ pàrọ̀ mọ́ ìyàwó kó fẹ́ ní ẹ̀wọ̀ ìyá rẹ̀ kó kílò ní ṣe fún mu yìí o fóun bá lóun kọ̀ kò ní lọ fóun bá nígbà ọwọ́ ògbé sí àná parọ́ lọ bí wọn náà bá náà ìwọ náà forí kó gbogbo òbí ọlọ́run pátá ọmọ lórí kánú ọ̀rọ̀ wáyé wù àwọn tàṣe àdàrúbà ṣàhádà ti ìjọ ò ní jẹ́ kí ìyá ò jẹ obìnrin báyìí ṣe báyìí òun fọlọ́ òun fọlọ́ ìyàwó òun òun fọlọ́ ìyàwó bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹrin ìdí ò ní jẹ́ kí ẹ̀yin obìnrin òrélẹ̀ nípa ìfìyàjẹ. ويدرؤوا أن العذاب أن تشهد أربع شهادات بالله. pé kó iná ò lè búra padà. iná wúra nílẹ̀ káàbí bíi iná. ó náà máa pé kọ́ di mo fi ọlọ́run búra àbúrò lápẹ́jà parọ́ ni ó fọlọ́ nkúra olóòwú bẹ́ẹ̀ lẹ́mẹ́. wàlẹ̀ kọ́ mi sọ́tà án nàgọ́dọ̀ bá wọ ìhàlẹ̀ ìhà. ìjọ náà wá èyí karùn-ún tiẹ̀ náà ni pé a gbogbo ìbílẹ̀ ọlọ́run pátá ọmọ ẹ̀jẹ̀ tó ká ní wípé kí ni o. nǹkan náà mi náà sọ ọ́ di. ká lọ́kọ̀ ọ̀hún ti sọ ọlọ́mọdé àforíwó wọ́n ti sọ fún ọ́sìn mọ̀ pé ìtòbéèrè yóò dáa.

mo ti ṣàkóso rẹ̀ mo ti pò sí. Nígbà mi ò ní mo ti parọ́ mọ́. Torí pé á wọ́n sàrò ọ̀ àbí tí wọ́n á ti dé. Torí pé nígbà tí ẹni ọlọ́kọ̀ ìyàwó rẹ̀ wọ́n. Ìtò wa béèrè wọ́n gbé lé lórí bí ẹni kó ti ṣẹlẹ̀. Ìtò hmm. wa béèrè ó ti ṣẹlẹ̀ àbí ọbọ̀kùnrin ọ̀rọ̀ ìyàwó rẹ nu ìtọ́ ń sọ fún ààrẹ ìgbélébìlì pé ìyàwó rẹ wá kọ́ wá sọ pé ìtọ́ ń sọ sọ pé ìtọ́ ń sọ òdodo ni. wọ́n tí n bá wá ní mo tún tàrà gbogbo yẹn ọjọ́ àdìlẹ́ yìí mo ti gbòòdì mo ti parọ́ wọn. ó ní fàtọ́lùlà fàrà fàlà ọba kọ kọ́bùlà àyàmọ̀ tuntun náà kó bẹ̀rẹ̀ bí àtẹ́bí ìbàlàpá ní àtẹ́ kí ló ṣe àmọ̀ sọ́tọ̀ ولذا كانت السنة بعد بعدهما أن يفرق بين مرتبتين

nígbà tí wọ́n láyé òbí rẹ̀ wọ́n ká ẹ̀mẹ̀ ìmọ̀ owó yẹ fẹ́ ilẹ̀ òbí rẹ̀ wọ́n bá yẹ pé nígbà tí wọ́n bí ọmọ yìí tán wọn bá lè fi orúkọ bàbá rẹ̀ pè mọ́ wọ́n bá di wípé ìyá rẹ̀ fẹ́ máa forúkọ rẹ̀ pè orúkọ náà ti ti bá kíni wá wá kẹ́mọ̀rọ̀ bèrè àwọn abẹ́rẹ́ tó obìnrin gírígà ọlọ́run ọlọ́run kẹwà náà ló sì máa ń gbọ́n. ṣùgbọ́n nígbà míì náà ó lè kó nǹkan báyà kò lè tó mọ̀ dára tó sọ́nà bèbè na alùpàrà àmàlù ìbéèrè tó àti kàlùkì sọ̀rọ̀ wáyé òye o aka wọn bẹ ndị mi ṣe àbọ̀fáyé mọ́ àlàyé àmọ́ ìmọ̀ ni pé àwọn ti kúrò akẹ́yìn wọn bẹ̀rẹ̀ kàtó ti tẹ̀lẹ̀ ẹ wọ wọ ẹ̀mí ndị الدين وعباد كثيرة جميعا وصلى الله على محمد وعلى اله وصحبه الاخيار وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. جزاكم الله خير. حتى الله سبحانه وتعالى àwọn olùsáàlù ọlọ́run